أعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adápẹ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtọ́ra salatu fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́run tó mọ́ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ilé ń ṣí ọlọ́run ọba tó mọ́ bẹ́ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa lákùnrin lẹ́yìn ìgbà tí a ti sinmi fún ìgbà díẹ̀ látara oṣù ramadan tá a sì fa gbogbo àdámọ̀rí ìṣẹ̀mí wa tá a falẹ̀ olúwa wa ọlọ́mọba allah pé kó ṣọ́ wa kó dáàbò bò wá kó jẹ́ kí ramadan kí ó ṣojú wa kó ṣe ramadan ní ìrọ̀rùn fún wa láti lè jọ́sìn fọ́lọ́run ọba bó ṣe fẹ́ nínú rẹ̀ kó ṣọ́ wa kí ọdún túnú àwẹ̀ kó bá wa láyé kó bá wa láàyè kó ṣọ́ wa títí dìgbà tí a fi máa pàdé yẹn ní ìpàdé tálẹ́ẹ̀tì ní adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tó tẹ́wọ́ gba gbogbo àdúrà náà lọ́wọ́ wa àwa bí allah subhanahu wa ta'ala ó ṣe àlékún gbígbàdúrà oníkálukú wa ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé lórí imani lórí àlékún adésìkí ọláàjẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala. a mọ̀ tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra tí a ń kẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀gbàjọ́sìn tá à ń kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú ẹ̀ tá ń pè ní alfẹ́kì lẹ́yìn ìgbà tí a ti gbéyẹ̀wò àlàyé láti inú tíra náà pẹ̀lú àwọn àlàyé díẹ̀díẹ̀ díẹ̀ tí àwa náà ti ń fi kún fún wa ká lè bá a gbàgbọ́ yìí tí à ń pè ní àtọ̀hárọ̀ malikum salam òun ni ìmára nínú islam bá a ṣe máa ń ṣe ìmára àwọn nǹkan tó rọ̀ mọ́ àwọn nǹkan tó dé ọ̀nà tí ìmọ́ra pín sí kí sì lásán tá a fi máa ń mọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó pọ̀wọ́lé àgbọ́yé nípa tí a pè ní ìmọ́ra jama mùsùlùmí so látara ìdí eléyìí a máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́mọba allah subhanahu wa ta'ala La lábẹ́ tíra tí a pè ní alibajiz léyìí tí ìkan nínú àwọn onímọ̀ tí wọ́n ṣe tí a pè ní abdulazim badawi tọ́lọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala ó ṣe àlékún dáadáa àfáà náà ọlá kan ṣoṣo ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú ní alẹ́ tèní insha allah lórí àkọlé ní tuntun lẹ́yìn tí a ti gbé kìtàbù tọ̀hárọ̀ tí a ti mú wádópin àkọlé tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni tí a pè ní أحكام أو الطهارة للصلاة الطهارة للصلاة òun náà ni àwọn ọ̀nà gbẹ̀ṣẹ̀ ìmọ́ra fún ìrùn kíkí aláìsílẹ̀ méjì àkọọ́lẹ̀ eléyìí náà eh, ó ṣe ń bẹ lábẹ́ kìtáàbù àtọ̀hárà náà ni àti ìpọ̀ síbi kìtáàbù asọ́láàt lódìdí torí pé a padà bọ́ sí ibi àlàyé nípa ẹ̀kọ́ tí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tá a gbọ́dọ̀ níkàkún sí lórí ìrun tọ́lọ́mù ọba tó lábọ̀ wá lọ́rùn tó fẹ́ ká kí fún a sì lè fi jọ́sìn fún torí pé ìmọ̀ òun ló ní àdínì ìmọ̀ ló ní islam ìmọ̀ ló ní ẹ̀sìn islam lóyún ọba nímọ̀ kò lè rí islam ṣe torí ẹ̀ islam ṣe lọ́rùn èèyàn fún wa àwọn ìmọ̀ kan tí ìjọsìn fún ọlọ́run tí ó fi rọrùn tá a fi lè ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Kọ́lá Alimọ̀sọ́lẹ̀ àfihàn ọlọ́hu àwọn ọlọ́hu tààlà àtọ́hárọ̀ tó lè sọ̀lá. Ìmọ̀ra fún ìrún. عن ابن عمر رضي الله تعالى عنه عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ورسول محمد صلى الله عليه وسلم لي لا تقبل صلاة بغير طهور ọlọ́lọ́wọ́ ọba ò ní máa gbà lọ́wọ́ ẹnikẹ́ni àáfàá ni àbọ́mọkéwù ìmáàmù ni àbẹ́rú ẹ̀yìn ọkùnrin ni àbọ́bìnrin ẹnikẹ́ni tó bá kínu láì ṣe ìmọ́ra kó tó kínu ó túmọ̀ sí pé bẹ́yìn ó bá kínu ìmọ́ra làá máa ń kọ́kọ́ tì í síwájú. Si gẹ́gẹ́ bí lára àwọn mọ́jẹ̀mú ìrún kíkí àìmọ́ra ká tó kínu nígbà tí yẹn ń ṣeré ni torí ẹ̀ mùsùlùmí a gbọ́dọ̀ mọ́ mọ́ra wọ̀tọ̀ àárọ̀ tó náà ẹ̀rí ìmọ́ra tá a máa ń mọ́ra ká tó kírun ìran méjì ni ìyẹn ni nǹkan tá a fi máa ń ká tó kírun ìran méjì ni alákọ̀ọ́kọ́ طهارة بالماء bílmá يومي fi omi ká يومي ṣe mọ́ra ká fi omi ká fi ṣe mọ́ra ẹ̀rẹ́ lẹ́yìn ni ìfi omi ṣe ìmọ́ra òun náà ní ẹ̀ka méjì ó kún sọ́nà méjì ìkan la máa ń pè ní alẹ́ òdo tá a máa ń pè ní alùwàlá pé yóò bá ṣàlùwàlá omi tó mọ́ ni a máa lò ẹlẹ́ẹ̀kejì òun náà ni aligoslu òun ni aligoslu òun náà ni ìwẹ̀ bẹ́ẹ̀ yóò bá wẹ̀ náà kí nìyẹn máa fi kí lò kí máa fi omi náà ni tó túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣe léyìí tí a fi omi ṣe léyìí tí a fi kínu ó lè jẹ́ ìmọ̀ra tó jẹ́ ìmọ̀ra tàlùwàlá àbí kó jẹ́ tó jẹ́ ìmọ̀ra àti wẹ̀ ìkíníkejì wọn ló ní àwọn òfùnfà sábàbí tí ó fà á tá a fi mọ̀ yí pé ṣé àlùwàlá láṣe ni àbí ìwẹ̀ láwẹ̀ tá a fi mọ̀ bẹ́ẹ̀. bí àpẹẹrẹ ẹni tó bá só àbẹ́ni tó bá tọ̀ lẹ́yìn tó bá tábà àbẹ́ni tó bá yàgbẹ́ tó wá tábà ó ń tọ̀ wọn ò lè kírun bẹ́ẹ̀ yóò ṣe ìmọ̀ra kó tó lè kírun so ìmọ̀ra tí ó wá sí yẹn nìyí ìmọ̀ra wo ni òun náà ni ìmọ̀ra àfi omi ṣe ìmọ̀ra olómi èwo nínú méjèèjì ṣé àlèwùdú ni àbí àlùkòsùlò ìmọ̀ra àfomiṣe òun náà ni ìmọ̀ra àlèwùdú táǹpẹ̀ ní àlùwàlá torí pé ẹ̀gbin tó jáde lára ẹ̀ tó fẹ́ fi tó fẹ́ ṣe ìmọ̀ra lé lórí ó bùkátà pé ṣàlùwàlà ṣókílẹ̀ so ẹni tó bá tọ̀ àbẹ́ni tó bá só àbẹ́ni tó bá yàgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó bá ṣe ìmọ̀ra tí ó fi kírun àlùwàlá ní òṣè tí ó bá ṣàlùwàlá tó lọ kírun bẹ́ẹ̀ ẹnìyàn nírun ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni algosu alukóso òun náà ni ká ṣe ìmọ́ra pẹ̀lú omi látara ìfi omi náà wẹ̀ ìyẹn ni wípé wíwẹ̀ láwẹ̀ láfi mọ́ ẹ̀gbin kúrò lára kí ni àwọn okùnfà títí ẹ̀ nínú rẹ̀ òun náà ni damul ẹ̀jẹ̀ aláàdá nǹkan oṣù obìnrin menstrual blood ẹlẹ́ẹ̀kejì damul nefas ó ní ẹ̀jẹ̀ tí máa jáde lẹ́yìn ìbímọ ẹlẹ́kẹta òun náà ni alìjẹ̀nàbà òun ni kí ọkùnrin àbí obìnrin àbọ́kọ àtìyàwó kí omi lọ́gbọ́lọ́gbọ́ kó jáde lára wọn omi lọ́gbọ́lọ́gbọ́ kó jáde látọjú ara tá a mọ̀ ń pè ní màníyò so àwọn eléyìí àwọn náà wọn a máa fa kíyàn mára kíyàn tó lè kírun bíyàn bá ní jánábà lára àbó ní haidọ̀ lára àbó ní nífàásì lára ó wá wọ mọ́ṣáláṣí àbótí ẹ̀ dúró ńlé rẹ̀ náà ní gẹ́gẹ́ bí obìnrin ló bá ń ṣe kọ́ ọmọ ló bá ń ṣe aláwọ̀ akíbárú ẹni yẹn pọnmi sínú apẹ̀rẹ̀ ni tó ìkírun fọlọ́hún torí pé ìrun tí ó kí ni ó bùkátà kó mára kó fi omi ṣe mára yẹn ni kó wẹ̀ so tọ́ba ní pé àtọ̀hárọ̀ tó bìlì máa ká ṣe àlùwàlá àbí ká mọ́ra pẹ̀lú omi ká tó kínu ọ̀nà méjì ni ó lè jẹ́ àlùwàlá ó sì lè jẹ́ ní tí a máa ń pè ní alùpùpù ọ̀kan ìran ẹlẹ́ẹ̀kejì nínú ìran ìmọ̀ra tá a máa ń ṣe ká tó kínu òun tọ́hárọ́tú bẹ́sàáìdẹ̀ tọ́hárọ́tú bẹ́sàáìdẹ̀ òun ni ká fi sàáìdì ó ní gbogbo ohun tó bá ń bẹ lórílẹ̀ bí iye pẹ̀ bóyá orí àpáta ni orí eruku ni orí sangisan ni ká fi ṣe ìmọ́ra yẹn làwọn ẹ̀sìn islam náà máa ń pè ní tayamumu àtayamumu àbáwá máa ń pè ní tayamumu tayamumu òun lẹ̀sìn islam pè kí ni máa fa tayamumu tíyẹn fi máa ń fi yèèpẹ̀ tá a fi ń ṣe ìmọ̀ra ká tó kírun jama ní ti máa ń fa alákọ̀ọ́kọ́ bóyá ààrí omi láti lò rárá kò sómi kódà bọ́ bá fẹ́ ta gan ààrẹ ìta lè ra àsìkò oorun sì ti wọlé a sì lè bẹ̀rẹ̀ ẹnu bẹ́ẹ̀ a ṣe ìmọ̀ra kí a tó kírun àwa ń rómi láti lò rárá rárá rárá kò sí kí láwa ṣe a ṣe táyà múmú a fi yèèpẹ̀ a fi ṣe ìmọ́ra pẹ̀lú bá ṣe padà ṣàlàyé ẹ̀ fún wa pẹ̀lú òkú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tí máa fa òun ni bóyá ká rí omi ká rí omi amómi ni kò ṣeé lò eléyìí ni ó kú sí ọ̀nà méjì a rí omi o àmọ́ kò ṣeé lò ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ arí omi amómi ẹnìyí omi ẹ̀gbin ni sómi ẹ̀gbin ṣeé lò kò ṣeé lò ẹ̀dá ẹ̀ẹ́dì fanta náà ṣèlú mi ni ìbí kí ẹ máa wo seven up dáadáa seven up àti ever water ẹni kó fẹ́ jọra wọn ìkan tó dùn ìfún odun ni ẹ torí ẹ a lè lo sprite a lè lo limca a lè lo ara o àwọn eléyìí a lè fi wọ́n ṣe àlùwàlá àbáwọ̀rọ̀ omi ojómi ẹ̀gbin bí omi gọ́tà bí omi omi ọbẹ̀ bí omi omi gaari bí omi omi tí ẹ̀gbin ó ti kó sí ó ti wá ẹ̀gbin pò ó mọ́lẹ̀ àbí nǹkan míì tí kìí ṣe ẹ̀gbin kó sí nǹkan ó ti wá pò ó mọ́lẹ̀ bí omi tá a pọn lálẹ́ tí ọṣẹ tó wá já sínú ẹ̀ tá àwa mọ̀ bó ṣe já sínú ẹ̀ títí tó fi dago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tẹ́ méjìlá tẹ́ ìdago kan ago méjì ago márùn-ún àwa nídìí omi yẹn láti lò àfi ní nǹkan bí aago méjìlá ọ̀sán ẹ rí i pé ọṣẹ yẹn nìyí a ti yòrò sínú omi yẹn bá a bá fọwọ́ pò ó pọ̀ tá a fọwọ́ po omi yẹn pọ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ rí i pé ó ti di kí òun ni ọṣẹ irú omi ẹni kò ṣeé lò tó nígbà míì ìyẹn a máa rí omi tí kò ní ṣeé lò arómi àmọ́ kò ṣeé lò látara pé omi yẹn nìyí kìí ṣe omi tá a lè lò kò ní ìròyìn omi tá a lè lò tá a fi ṣàlùwàlá kò ní lára àbí kò ní ìròyìn omi tá a lè fi wẹ ìwẹ kò ní lára eléyìí jọ kan ẹlẹ́ẹ̀kejì òun ni ká rí omi arómi omi ẹ sì mọ́ dáadáa omi tó ṣe é lò ní bí omi òjò bí omi asẹ́lẹ̀rú bí omi kànga bí omi omi inú ọ̀rá pure water omi inú ke table water àwọn omi tó mọ́ àwọn lẹ́yìn ni wọ́n ṣe é lò àmọ́ nǹkan kan bẹ tí ò ṣe é lò fún àwa kí nìkan náà àìlera kò sálàáfíà òtútù mẹ́ni yẹn tó bá fi ìfọ́mù yẹn kára bí ẹni tí náà gbé bẹ́ẹ̀ ni ó sì ṣe a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wípé a rí omi àmọ́ àlàáfíà ara wa kò tó láti lè lò jẹ̀mọ́ a fomi yẹn lẹ̀ a ní lò a wà lọ ṣe tí a ń pè ní àlùwàlà oúnjẹ pẹ̀ tá a máa ń pè ní tàyámọ́mù so àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ gbọ́yé dáadáa tó túmọ̀ sí pé a ti mú ìṣesí méjì tí gbogbo mùsùlùmí tí ó mọ̀ ọbẹ̀ o lè jásí pé tọ̀ ìṣesí àkọ́kọ́ tí wọ́n ọbẹ̀ kọ́lẹ̀ nìkejì wà bóyá ìwẹ̀ ìwẹ̀ ni wọ́n wẹ̀ kó tó lè kírun ẹlòmíì àlùwàlá ni ó ṣe kó tó lè kírun tó o bá wá ní wẹ̀ ó kéré wàá ṣàlùwàlá ó kéré wàá ṣe àlùwàlá jẹ̀mọ́ so ẹlẹ́ẹ̀kẹta òní kó ṣẹlẹ̀ yìí pé tọ̀ ààrò mi a lè lo omi bẹ́ẹ̀ la lè lo a lè ṣe àlùwàlò oníyẹ̀kẹ̀ a lè ṣe àlòdù a lè ṣe gúúsùlù a lè ṣe táyà múmù náà kúrò láti wá sí àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ṣọ́ wa nínú ẹ̀ bí kí èèyàn wà nínú ìdè ẹni tó wà nínú ìdè tí wọ́n so lọ́wọ́ tí wọ́n so mẹ́ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ jù ó wà bẹ́ẹ̀ àsìkò òun wá tó kò lè ṣàríwálà bẹ́ẹ̀ sì ni kò lè kírun ẹ̀ẹ́pẹ́ ni kò lè wì kò lè ṣe táyà mọ́ mu kò sì gbọ́dọ̀ mọ́ kírun kò gbọ́dọ̀ mọ́ kírun bóòlù ń tọ́ ó sì wá ṣe yóò kírun bẹ́ẹ̀ náà ni kódà kó yàgbé ara pẹ̀lú ẹ̀ yóò kírun bẹ́ẹ̀ náà ni torípọ́lọ́ba allah subhanahu wa ta'ala ni fatakulọ́ra mastatọ̀ àtọ̀ ọlọ́run ní ká páyọ̀ òun ọlọ́run bá a bá ṣe lágbára mọ ó ń tọ̀rọ̀ wọn lágbára tó fi lè ṣàlùwàlá àbí tó fi lè wẹ̀ kí ni ó wàá ṣe bẹ́ẹ̀ ni kò lè ṣe táyà mọ́mù náà yóò kírun bẹ́ẹ̀ yóò kírun bẹ́ẹ̀. sùlábẹ́ eléyìí àfáà ní àlèwòdó sífàtò ní tí a tún máa òun náà ní àlèwòdó tí a ń pè ní àlùwàlá ẹ̀rí àlùwàlá là máa ń pè ní àlèwòdó bidomilwa kábà ti fún báwo yẹn ní dómọ wùdúhù òun ni ṣíṣe àlùwàlá náà pè bẹ́ẹ̀ àmọ́ tá a bá ti fún ní fatiha tá a pè ní wàdúhù wàdúhù wàdúhù ní tí wọ́n pè ní wàdúhù òun ni omi àlùwàlá ṣó ti yé wa wàdúhù omi àlùwàlá bá a bá sọ lápá wá pé yàrá jùl ìwọ yìí na wíl ní alùbàtò à ìtumọ̀ ẹni pé bá ń bomi àlùwàlá òun ni ìtumọ̀ rẹ̀ àlùbàtò ah, òun ni fatia òun ni omi tá a fi ṣàlùwàlá àmọ́ àlùwùdúù òun ni àlùwàlá ṣíṣe ìkan lórúkọ ìkan ni ṣíṣe wọ́n ní à kí ló fẹ́ ṣe mo fẹ́ ṣe wàdúù ni èèyàn kì í ṣe wàdúù kí ni ẹ̀ máa ń ṣe wòdúù níbo ló ń lọ mo nídìí wàdúhù ni ó lọ báwọn mo nídìí omi tí fi ṣe àlìwàlá so the fat hilwa bimana alma alma atọwọr atọhìr lẹlẹ ọdọ lẹnu bọfà òun ni omi tó mọ omi tó mọ omi tó mọ tí yẹn fi ń ṣe àlùwàlá la máa ń pè ní àlùwàdó àmọ́ tá a bá fi fún wá òun yẹn ní dóńmà àlùwùdù òun ní kí ni àlùwàlá jẹ̀mọ́ dáìfẹ́ rí pé wọ́n ní iṣẹ́ ńlá orin kéwú kéwú ó rọrùn púpọ̀ ó sì le dóńmà lásán a máa ṣe èèyàn dèrò ẹ̀wọ̀n fatia lásán a máa gba ìsìláàmù lọ́wọ́ èèyàn kẹsìrọ̀ lásán a máa ṣe èèyàn lórí ire níwájú ọlọ́run torí ẹ̀ ẹ̀kọ́ nìyẹn máa ń kọ́ débẹ̀ tá fi mọ ìhà tá kọ sí bá ṣe lò ó wà tó hù òun lómi àlùwàlá wùdúhù òun ni àlùwàlá gúúsùlù òun ni gúúsùlù òun ni ìwẹ̀ gásìlù òun ni fífọ̀ gúúsùlù ìwẹ̀ láti ní gúúsùlù aljanaba gúúsùlù aljanaba gúúsùlù alhaid tó ti yé sí ìwẹ́ gánábà ìwẹ́ haik ìwẹ́ nifas ẹ̀hẹ́n so gúúsùlù orúkọ nìyẹn àmọ́ gaslo gaslo ni action action náà pè ní gaslo gaslo lè yàdẹ́ yìí ni fífọ ọwọ́ méjèèjì àìsàn pé gúúsùlù lè yàdẹ́ yìí ni hmm, rárá kò sí tó ń jẹ́ báwọn àpẹẹrẹ mi bẹ́ẹ̀ náà ni aljanaza janaza the fat hill gym ká fún jíìmù yẹn ní fatia janaza ani janaza bẹ́ẹ̀ la ní bìkẹ́sìrì jíìmù tá a máa ń pè ní alijinaza so janaza òun ni òkú gangan òkú tá a wé láṣọ tá a fẹ́ kírun sí i la náà ń pè ní janaza ẹ wá rí jinaza pẹ̀lú kẹsìrọ̀ òun ni pákó tá a fi ń gbé òkú ibi abá tẹ òkú sí tá a tẹlé lórí náà pè ní jìnàza ṣókílẹ̀ láti mọ ibi tí kéwú tó ti lè yí ni mọ́lẹ̀ èèyàn bá múra dáadáa lẹ́yìn náà afáwa ní sífàtó yẹn ní sífàtó odò òun ni àwọn ìròyìn bá a ṣe ń ṣe àlùwàlá ó ní alhimran mọ́lá uthman anna uthman bọ́nà afán rọ́díyàlọ́hu anhu dáa bíwàdó in fatawata ó ní ọmọdọ usman bunu afan níjọ kan usman ń pè é ó pè é dàbí wàdó in ó pè kó bu omi àlùwàlá wá fatawata af usman wá ṣàlùwàlá àwọn gbà tó ń ṣàlùwàlá fàgásàlẹ kàfẹ́yì sálàfà marot ó fọ àtẹlẹwọ rẹ mẹtẹẹta ó fọ lẹ́ẹ̀mélòó ó fún àtẹlẹwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹta tó ti yé ọwọ́ rẹ̀ dé ọrùn ọwọ́ dé rist ó fọ́ na tó mi lẹ́yìn náà mọ́tmọ́dọ́ mọ́tmọ́dọ́ ó wá bu omi sí ẹnu ó bu omi sí ẹnu ó wá ṣe dùgbùdùgbù ká jẹ́ kó mi nì kó dé kọ̀rọ̀ eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ ká ṣe ìbá pè ní mọ́tmọ́dọ́. òun nìyẹn wọ́stánfẹ́rẹ̀ wọ́stánfẹ́rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ni ó fi atẹ́gùn fa fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ omi ó fa atẹ́gùn fà á sí mú tá a máa ń pè ní pìyàn fi mú fún ma gẹ́sẹ̀lẹ̀ wájíyàwó sàdáta mọ̀rọ̀t lẹ́yìn náà ó wá fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹta ó fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹta fún ma. غسل يده اليمنى إلى المرفق ثلاث مرات وعفو apáàrẹ̀ tọ̀tún láti orí èékánná ó fọ́ débi tí a máa ń pè ní ègbùn ọ́ òun náà ni elbows ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fúnmi gẹ́sẹ̀lẹ̀ yẹ́dàbọ̀lì yóò sọ̀rọ̀ mẹ́fìlàdálì ó bọ́ sí apá tòsí náà ó ṣe bẹ́ẹ̀ fúnmi lẹ́yìn náà usman bin afan radiyallahu ta'ala anhu ó wá pa orí rẹ̀ ó pa orí ẹ̀ sọ̀rọ̀ gásàrà ríjìlá orí yìí na ilẹ̀ kàbáyé sálásà mọ̀rọ̀ lẹ́yìn náà ó wá fọ ẹsẹ̀ rẹ̀ tọ̀tún lẹ́ẹ̀mẹta títí dé ní tá a máa ń pè ní kókó ẹsẹ̀ tá a máa ń pè ní alkaab káàbù tá a máa ń pè bẹ́ẹ̀ ó fọ́ lẹ́ẹ̀mẹta. ثم غسل اليسرى مثل ذلك ó wá fọ ẹsẹ̀ tòsí náà dé kókó ẹsẹ̀ tá a pè ní ankles ó fòun náà lẹ́ẹ̀mẹ́ta ثم قال lẹ́yìn náà usman máa ń sọ báyìí rọ̀díyàlláhu ta'ala anhu usman bin afan a máa bá a mọ́ a máa bá a ti gbàgbé òun ni khalifa ẹlẹ́ẹ̀kẹta ẹni tó jẹ́ adarí àrólé àrólé adarí fún gbogbo mùsùlùmí lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé nígbà tí umar bin khatab tó papòdà nígbà tí mo rò kú usman bin afan òun ló jẹ́ olórí gbogbo mùsùlùmí lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé lẹ́yìn rẹ̀ òun ló wá kan ali bin abi talib síwájú rẹ̀ òun umar síwájú umar òun náà ni abubakar sadiq àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí la máa ń pè ní alùkùlàfáàrù arásìdò àwọn khalifa àwọn òrùlé ànẹ́bì mẹ́rẹ̀ẹ̀rin abubakri umar uthman wa ali radiyallahu anhum wa ani sahaba ti ajma'in tọ́nà bá yọ ní gbogbo àwọn sahabi ànẹ́bì bó ṣe bẹ nígbàgbọ́ àwọn mùsùlùmí òun nìyẹn ẹni ẹ bá bá pàdé tó sọ pé rárá o lọ́dọ̀ tó ń wo àrólé ànẹ́bì ẹyọ ọ̀kan ni mọ́wù rẹ̀ jẹ́ kó sọ fún ọ kó bàtà rẹ̀ máa sá lọ olóríire ni wọ́n olóríire kìí pàdé olórí ibú kọ́nà kó ṣọwà mẹ́ ẹni ẹ bá rí tó bá ń sọ lẹ́nu rẹ̀ yí pé ali nìkan ni khalifa jama aláburú ẹ̀dá ni ya kó bàtà rẹ̀ máa sá lọ torí àwọn èèyàn bá ní lọ́dọ̀ wọn àbúbákírì kẹfẹ́rí ni. Umaru kèfèrí ni Usmanu kèfèrí gbogbo àwọn sàábí pátá lọ́dọ̀ wọn wọ́n ti pè wọ́n kèfèrí tán àwọn ẹni ẹ̀ṣà àwọn aṣíwájú ẹ̀dá lẹ́yìn àwọn ànábí ọlọ́run wọ́n ti pè wọ́n kèfèrí torí ẹ̀ ìkan nínú àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin yẹn tá à ń pè ní Usman bonu Affan ọ̀rọ̀dúyọ̀lọ́hu ta'ala anihu òun ló wá ṣe àlùwàlá lójú gbangba sáà àwọn èèyàn nígbà tó wá parí tán ó wá ní ra'aitu rasulallah sallallahu alayhi wa sallama ó ní mo rí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tawattu'a ó ṣe àlùwàlá náhwa wùdúì gẹ́gẹ́ bí mo ṣe ṣàlùwàlá yìí mo ṣe ránàbí tó ṣàlùwàlá bẹ́ẹ̀. ثم قال رسول الله òun wá gbọ́ tánàbí sallallahu alayhi wa sallam wá ń sọ lẹ́yìn ìgbà tó ṣàlùwàlá ń tán arábìnrin mọ̀ tàwọ́ pọ̀ á ó lẹ́nikẹ́ni tó bá ṣe àlùwàlá o náà àwa òdó yìí gẹ́gẹ́ bóun ànábì ṣe ṣe àlùwàlá yìí hádá fún mọ̀kọ́ọ̀mà òun tàn wá dìde farapa rakatain ó wá ní anáfílà raka méjì láyé àjọsọ fíhì máa nafsa bẹ́ẹ̀ lẹ́nu yẹn nìyí kò bẹ́mi ara rẹ̀ sọ ọ̀rọ̀ ayé ròyìnròyìn ayé kò mú wá lórí ẹ̀mí rẹ̀ gáfọ́rọ̀ lọ́hùn máa takọ́ dẹ́mà ẹ̀ǹdàmbí ọlọ́wọ́n ọba yóò ṣe àmójúkúrò tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ṣe àmójúkúrò ẹ̀fọ́ jama torí ẹ̀ torí dá sí pé òṣìṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam làá máa kọ́ ṣe tá a bá fẹ́ ṣe gbogbo ohun tá à ń pè níjọsìn nínú ìsìlámù o fẹ́ kírun ni òun ló kọ́ ṣe o fẹ́ gbáwẹ̀ ni òun ló kọ́ ṣe o fẹ́ ṣe hajj ni òun lákọ́ ṣe àlùalá òun la kódà tó o bá fẹ́ sùn gbẹ̀yìn ó bá sùn kánìyàn máa kọ́ ṣe anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun ni ẹlòmíì kò mọ̀ọ́rún sùn torí pé tó o bá kọ́ ṣe ànábì àwọn onímọ̀ wọ́n mọ̀ mọ̀ pé ah, aláìmọ̀kan lélẹ̀ ẹlẹ́mí àsùn àtàgbáyà délẹ̀ adakùn délẹ̀ oorun aláìlẹ́kọ̀ọ́ nù ẹlẹ́mí afẹ́sùn akànbọ́ sórí bẹ́ẹ̀dì jùà nígbà tí èèyàn mẹ́ran léyà takàn jù sínú inú ọgbà jùà bẹ́ẹ̀ ló fi ṣe máa ń sùn akànbọ́ sórí bẹ́ẹ̀dì jùà ó ti tán náà nù láì ní ṣe àtikáàb láì ní ṣàdúrà kó tó sùn sẹ́ni ẹ mọ̀ọ́rún sùn kò mọ̀ọ́rún sùn torípẹ́ tó mọ̀ọ́rún sùn lòdìṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pé ẹlòmíì lára pé òun mọ̀ọ́rún sùn òun ni kíyàn lálàkálà kó sì fòdù lé tó mọ́ wá pariwo rẹ̀ káàkiri fún tájá ti ẹran mọ́ sọfẹ́lẹ̀ sọfẹ́lẹ̀ sọfẹ́lẹ̀ sọfẹ́lẹ̀ ṣé mọ̀ọ́rún sùn kò mọ̀ọ́rún sùn kí ló sùn fún níta sọ fún wọn kí ló lọ sùn fún nígbà tí èèyàn sùn lọ lálàkàlà ló bá dìde bá lọ tọ́lé bá tọ́lé àwọn àfáà tọ́lé ọba lọ́kàn kí dákun mo lálàkàlà ni ẹnìkan yọ ẹgbà sí mi ni fún mi nàmi lójú oorun ni ṣẹ́ni ẹ morún sùn kó morún sùn torí ẹni tó morún sùn tó bá lálàkàlà tó bá jí kò ní sọ fún ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kan kò ní sọ fẹ́ni kankan kí ó bẹ ọlọ́wọ́n ọba tì ní ó ti tán tánàbí ni a ṣe nù ẹni tó morún sùn ẹlòmíì tó bá jí náà bó ṣe sùn bọ̀ ọ̀kù ni ó jí bọ̀ ọ̀pá bó ṣe sùn gèlè mọ̀ bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ ni ó jí wọ́n wà bẹ́ẹ̀ ni ó di wákàtí akànjí bẹ́ẹ̀ ó bá ṣe wọ̀ ó ń lọ bí iṣẹ́ náà nù ẹ̀mí ọ̀gá ti bá ó sì bẹ̀rẹ̀ sí ní jẹun náà nù ṣẹ́ni yẹn mọ orún sùn kò mọ orún sùn kí ló dé torí pé tá a bá sùn tá a bá jí jẹ̀mọ́ a máa fi ọpẹ́ fún olúwa wa tí ò jẹ́ ká dojú oorun bó sójú ikú tí ò jẹ́ ká tojú oorun tá a sùn pẹ̀lú làákàyè káwádìí ẹ́ kíyàn ti wá di òsínwín ó kàn jí báyìí ó kàn sinmi káàkiri ó wà bẹ́jẹ̀ mọ́ ẹlòmí ó jí lójú oorun báyìí ẹ́ làákàyè ló fi sùn wèrè yóò fi jí kọ́nà fún mọ́ṣẹ̀ tiwa bẹ́ẹ̀ torí ẹ̀ mùsùlùmí ànábì wa kọ́ wa bá a ṣe mọ oorun sùn dáadáa tá a bá jí a ṣàdúrà a bẹ̀ lọ́hùn a dùpẹ́ fọ́lọ́hùn ọba jẹ̀mọ́ torí ẹ̀ ló dá sí pé àwọn sọ̀hábà nìyí òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n máa ń wò ó kọ́ṣe gbogbo àlámọ̀rí ìjọsìn wọn láìsí àyàfi ń bẹ̀. òun ni usman bin afan radiyallahu ta'ala anhu ló fi ṣe àlùwalá ó ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe rí bánàbí ṣe ṣe. قال ابن شهاب وكان علماؤنا يقولون هذا الوضوء أصبغ أصبغ ما يتوضأ به آدم للصلاة Ibn Shihab lára àwọn àfáà fún al-Imam Malik rahimahullah ta'ala Ibn Shihab az-Zuhri rahimahullah ó ní á ó láwọn tó dá àwọn àfáà àtàwọn náà àwọn ta ni àwọn sàhábà mi ó ní wọn a máa sọ yìí pé àlùwàlá tí Usman tó kọ́ wa hùn tó ní pé ànábì náà kọ́ òun ni ó lálùwàlá bó ṣe ṣéun gẹ́lẹ́ bẹ́ẹ̀ òun náà nìyẹn máa fi ṣe àlùwàlá ní pípé ní ìgbàkigbà tá a bá fẹ́ kírun tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n náà bá wà lùwàlá rẹ̀ ṣé bóyá ṣe ìwọ náà ṣe ṣe títí ẹ dèní yìí ẹlẹ́mìí ti ń kírun látọ̀dún nàmí nálẹ̀ ọdún tó ti pẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ọdún nàmí nálẹ̀ tó ti pẹ́ síbẹ̀síbẹ̀ kò máa lùwàlá ṣe kò máa ṣe o àìmọye àgbàlagbà tí ó ẹ̀mọ́yìn màmá tí ó màlúwà láṣe ìyá alájà ìyá àlàyé ìyá alájà ìyá alájì bàbá alájì ìyá lásàlátù bàbá lásàlámù tí wọn màlúwà láṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí tí ó màlúwà láṣe kódà ẹ̀mọ́dé ó jọ yín lójú ẹ̀ẹ́rì àfa mi òun ò màlúwà láṣe bá sì ṣàlùwà lákó dáa a lè kírun bàbá kírun bẹ́ẹ̀ ìyẹn pọnmi sínú apẹ̀rẹ̀ ni ìyẹn pọnmi sínú apẹ̀rẹ̀ torí la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lórí bá a ṣe máa ń ṣe ìjọsìn ká tó kán lu ìjọsìn lẹ́yìn náà ṣòro tó ṣèhàtì tọ̀ ẹ̀wọ̀n aráàlúwàlá tá a bá ṣe àwọn nǹkan wo ló jẹ́ mọ́jẹ̀mú tá a pè léṣe kalẹ̀ tá a ti pìpìẹ̀ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ àlùwàlá nǹkan gbọ́dọ̀ mọ bẹ́ńlẹ̀ ṣé o mọ bẹ níròyìn ara rẹ kò tó sọ pé ó ṣàlùwàlá alákọ̀ọ́kọ́ òun náà ni àníyẹtù àníyẹtù òun ni ká ní àníyàn àlùwàlá kí náà pè ní àníyàn àlùwàlá kí ó mọ ọbẹ lórí ọkàn èèyàn wípé a fẹ́ ṣàlùwàlá fọlọ́hún àlùwàlá ìjọsìn òun ló fi yàtọ̀ sígbà tí èèyàn bá ń fomi ṣeré tòrẹ́lòmíì ó ń fi mí ṣeré ni kò lálùwàlá nígbà tí ò sáníyàn bẹ́ẹ̀ tẹ́bá bèèrè lọ́wọ́ pé pọ́t ó rẹ̀ pé ah, ṣàlákẹ́ ah, mi ò ṣàlá o èmi kàn mo kàn ẹ́ mo kàn fọwọ́ mo kàn fẹsẹ̀ mo kàn fẹ́ parí mo kàn mo kàn ṣé mo máa ń ṣe yẹn náà ni èmi mọ̀ pé kíní kíní hàn àbí sójọ ni sójọ àlọ́ àlá ni ah, ó rẹ̀ àjọ ó jọ ẹ̀ máa kírun bẹ́ẹ̀ máa kírun ó lè kírun bẹ́ẹ̀ o wọ́n yẹ kírun báwọn kò sálùwàlá sójọ táwọn àfi kírun ìyẹn máa ń fi àníyàn ìjọsìn rinlẹ̀ fọ́lọ́wọ́n ọba ni eléyìí dára kọ̀kọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam fi ní ẹnàmọ́lẹ̀ àmàlù bẹ̀nìyàd arábìnrin gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ tí ọmọ ènìyàn ó bá ṣe àníyàn máa gba wájú kíyàn tó ṣe kì í ṣàlùwà bàbá kínú náà bàbá gbà àwẹ̀ gbogbo tá a bá fẹ́ ṣe àníyàn máa gba wájú òun ní kò kan káníyàn mọ́ gbàwájú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àníyàn tó dáa àbí èyí tí ò dáa olè tó fẹ́ jalè láníyàn ni ẹ́ ó wá jalè tán wá mú ọ̀rá lọ́fẹ̀ẹ́ ṣàánú mi kódà mi láníyàn kí màá jalè torí ẹ̀ à ń sọ nàwáìtù ẹ̀jẹ̀ àjùlẹ̀ nàwáìtù sínú ọkàn làníyàn ok tẹ́ ẹ bá sọ pé ẹni tí kò sọ nàwáìtù kò nírun torí pé kò ṣe nàwáìtù àbí nà olè tán wá mú tó jalè wọn dẹdá fi mọ́ nà mí wọn nà mí mi ò jalè torí mi gan mi ò ṣe nàwáìtù mi tó jáde nílé ṣé ẹ gbà lọ́wọ́ rẹ̀ ẹ olè tó wá lóun ṣe nàwáìtù kó tó jáde ṣé ẹ gbà lọ́wọ́ a nígbà lọ́wọ́ ẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ ẹ ní oṣù náà ètò kíni bẹ́ẹ̀ sì ni ó láníyàn tí ò bá láníyàn ni kò ní lọ ṣe àníyàn ni máa ń síwájú ṣe àdìsọ́tọ̀ náà sì ń pè báwọn torí ẹ̀ eléyìí jẹ́ a nínú kíntàkíyèsí ولا يشرع التلفظ بها لعدم ثبوت عن النبي صلى الله عليه وسلم ẹ̀rí àníyàn ìsìláàmù bùkátà kálà ń fẹnu sọ ọ́ nàwọ́ ètù òdúwà láì tààlà eléyìí à ní ìdí ẹ̀ orí ọkàn làníyàn máa ń gbé tó bá fi lè mú ẹ tó gbé àgé tó lọ sí ìpè táàpù tó bomi sí tó wá jókòó tó káṣọ rẹ mọ́ra tó káṣọkò tó rẹ sókè tó wá bomi sọ́tún tó wá ń fọ àtẹlẹwọ́ méjèèjì àtẹ̀yìn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá ń bẹ̀rẹ̀ pé kí ló ń ṣe àmì ìmọ̀ tí mò ń ṣe ẹ̀dá kò sí ẹ̀mọ́ sọ báwọn ẹ̀ so tá a bá ti ṣe gbé léyìí jẹ̀mọ́ àníyàn ti gba wájú nù kò sẹ́ni tí ò láníyàn lónìí nǹkan tí ó ṣe àfiwèrè tí làákàyè ti nù ú àbọ́mọdé tí ìbàlágà àbẹ tó ń bẹ lójú oorun tí ò mọ tó ń ṣe ìrànmẹ́ta ẹ̀ nìyí àwọn eléyìí àníyàn kì í gbáwájú ní tán fẹ́ ṣe abẹ́ni tí ò ya orin nìkan náà kó mọ́ gba làákàyè wa a sì sí lójú oorun bẹ́ẹ̀ la iṣẹ́ ọmọdé ẹ kò sí tá a sì tá nìyàn ní gbáwájú ká tó ṣe é tó eléyìí ó jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni atẹ́símíyá gẹ́gẹ́ bí àfáà ṣe sọ òun náà ni kíyàn sọ bismillah ká sọ bismillah ká tó bẹ̀rẹ̀ àlùwàlá lèkóòlìhì sọlọ́láhu aléhi wasálàmà tó ní pé anábì sọlọ́láhu aléhi wasálàm ní láàsọ̀ láàtà lèmọ́n láòdó aláhu wà láòdó à lèmọ́n lámì yàtùkùrùsùmùlọ́ aléyìí ó ní anábì ní láàsọ̀ láàtà ó ní kò sí irun o tó lálàáfíà o lèmọ́n láòdó wà fẹ́ni tí kò ládùwà láò wà láòdó wà bẹ́ẹ̀ ni kò sálùwàlá o tó lálàáfíà o lèmẹlẹmi yẹ fún ọsùnmọlá lẹ́yìn lẹ́ni tí ò dárúkọ ọlọ́run kó tó bẹ̀rẹ̀ torí ẹ̀ ká sọ bisimilá ká tó bẹ̀rẹ̀ àlùwàlá lára tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni bó tiẹ̀ já sí pé àwọn onímọ̀ ẹ̀sìn ulama ul islam fukaha ul mila àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n fi àwọn míì àwọn ò rí gẹ́gẹ́ bí májẹ̀mú wọ́n di pé ọ̀ràn yẹn ni wọ́n ní pé ọ̀ràn èèyàn òun ni kì í ṣe mọ́jẹ̀mú jẹ̀mọ́ débi wípé ọ̀rọ̀ tó wá ń bẹ lórí rẹ̀ òun náà ni pé a ṣe bisimilá ká tó bẹ̀rẹ̀ àmọ́ bí èèyàn bá gbàgbé tá a bá ń ṣe é lọ́wọ́ a ṣe bisimilá tá a bá gbàgbé náà tá a rántí nígbà tá a ń ṣe é lọ́wọ́ nígbà bá parí ẹ̀ tá a bá rántí àti ṣàlọ́lá tán á ṣe bisimilá náà so látara ìgbàgbé àti ẹ̀wà gbàgbé àti ẹ̀wà rántí ẹ̀ rárá rárá jẹ̀mọ́ kò sí ẹ̀ṣẹ̀ fún ni àmọ́ kí yẹn máa mọ̀ kó máa mọ̀ gbàgbé rẹ̀ kó máa mọ̀ gbé jùlẹ̀ eléyìí kò dáa bó ṣe wulẹ̀ kó mọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní alimuwalat alimuwalat etí wọn pé bẹ́ẹ̀ òun náà ní ká ṣe ìṣiṣẹ́ ń ìṣiṣẹ́ntẹ̀lé èyí tó bá jẹ́ àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ ṣe èyí tó bá jẹ́ ìkejì láṣe níkejì rẹ̀ èyí tó bá jẹ́ ìkẹta òun yóò wáyé ìyẹn ni wípé a ní lọ síbi tó yẹ ká ṣe gbẹ̀yìn ká fi ṣàkọ́kọ́ bẹ́ẹ̀ la ní fi bá a ṣe fi àkọ́kọ́ ṣe gbẹ̀yìn bẹ́ẹ̀ la ní fi ìgbẹ̀yìn náà ṣàkọ́kọ́ ká máa ṣe ní dáńkúrekú òfẹ́ṣàlọ́ alá nísìn wọ́n á kọ́ fẹsẹ̀ máa tó fẹsẹ̀ tán ó padà sí ẹnu wọ́n tó ṣe yẹn tán ẹ wá padà sí etí kò sáà ń ṣe bálabàlabàlabàlà bí ọbẹ̀ àmàlà jẹ̀mọ́ kò lọ báwọn tábà ti ń ṣe bẹ́ẹ̀ àti kọlu tí wọ́n pè ní àlùmọ̀wàláàtù mọ̀wàláàtù ni pé sórí èyí tó wà lákọ̀ọ́kọ́ òun náà lákọ̀ọ́kọ́ o ìkejì náà nìkejì ìkejì ìkẹta náà nìkẹta ṣó clear bó tiẹ̀ já sí pé béèyàn bá parí àlùwà látán ló wá rántí wípé ah òun ò tí ì ṣe ẹ̀yà kan láàrin òun gbàgbé ẹ̀ kí lẹ́ni yóò ṣe yóò padà síbi tó gbàgbé òun tó bá wá ṣe tán ṣé yóò àti yòókù ṣe délẹ̀ àbí yóò kàn ṣe tó gbàgbé nìkan èyí tó lékè nínú ọ̀rọ̀ ọ̀làwọ̀ àlẹ́ òní pé èyí tó gbàgbé nìkan ni kó ṣe ó ti ṣe yókù so àmọ́ kí yẹn máa máa sọ pé kò pọn dandan kí yẹn tó ó fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá bá ọkọ̀ pa orí náà ọ̀tọ̀ parí tán tó bá yẹ nínú wá ń ṣe kódà bí wọn náà bá ń ṣe bá ń àwọn ìmọ̀ bí wọn fi afá ah, ẹ̀ màlúwàlá ṣe rí kí láwá ṣe ṣe orí ló yí nàbílà káyè ló dàrú mọ́nà kó ṣàánú jẹ̀mọ́ mùsùlùmí so ilé ìlànà pé ní alìmọ̀wàlá kí ni ẹ̀rí lórí rẹ̀ لحديث خالد بن معدن أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يصلي وفي ثار قدمه لمعة قدر الدرهم لم يصب الماء لا ترى حديث إشلة أراكم أنا بيري كونكين لو ó bẹ̀rẹ̀ ẹnu arákùnrin ni lẹ́yìn gìgísẹ̀ rẹ̀ omi ò kan ààyè kan bẹ̀ tó ṣe déédéé owó kọ́bọ̀ omi ò débẹ̀ omi ò débẹ̀ rárá amọ̀ṣẹ̀lẹ̀ sẹ́lẹ̀mí náà bẹ́ẹ̀ torí la fi máa farabalẹ̀ tábà ń ṣàlùwàlá farabalẹ̀ rí pé omi débi tó yẹ kó dé tọ arákùnrin yìí omi ò dé ẹ̀yìn gìgísẹ̀ rẹ̀ tó ṣe déédéé owó owó orin owó kọ́ìn فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة arábìnrin wa ní ohun tó ṣe lọ tún àlù àlá rẹ ṣe tó bá tún ṣe tán kọ ó tún máa tún irun ni ó tún kí so ọrọ òun nìyẹn lẹyìn náà fara ìdòwò àwọn nǹkan tó jẹ ọràn yẹn níbi àlùwàlá tó máa ní ọràn yẹn òun ni àwọn kìtọ́ lásìkò tó o bá ti ṣe jẹmọ́ o lálùwàlá àlùwàlá rẹ ti bàjẹ́ àìgbé ilẹ̀ rárá tábà fẹ́ ṣàlùwàlà ni a gbọ́dọ̀ gbélẹ̀ tó bá gbọ́n mọ́ gbélẹ̀ tó ṣe à ọkàn máa mọ̀ gbélẹ̀ ó ṣàlùwàlá o kò wá parí bẹ́ẹ̀ o ó tún wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá tó ń fi òfin ọlọ́run ọba ìsìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ tẹ́ ò fi ń ṣàwàdà òdìsọ́ di géèmù àmọ́ bí yẹn bá gbàgbé kò mọ́mọ̀ gbélẹ̀ ó gbàgbé ni kẹ́niyẹn tó wá kírun ló wá rántí kí ni ó ṣe yóò lọ tún àlámọ̀rí rẹ̀ ṣe yóò tún àlù aláṣẹ tó bá ti pẹ́ síra wọn tí ò bá pẹ́ síra wọn tẹ́pítọ̀ bó ṣe dìde níbi àlùwàlá tó gbẹ́sẹ̀ ta òun náà wá rí pé ah ní ìmọ̀ tí ẹ̀ tí ì pa orí kí ni ó ṣe yóò padà yóò pa orí ah mi omi màdé gìgísẹ̀ mi kí ni ó ṣe yóò padà fọ yóò fọ gìgísẹ̀ rẹ̀ ní tí ó ṣe rè àmọ́ tó bá ti pẹ́ tó mi ẹsẹ̀ omi ara omi àlùwà láti gbẹ lára wa á tún àlùwà láyẹn ṣe lódìdí so ọ̀ràn yàn ọ̀ràn yàn ìjọsìn àìgbé ilẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ àìgbé ọ̀ràn yàn ìjọsìn àìgbé ilẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀ràn yàn ìjọsìn òun náà ni gaslo alubajihi gaslo alubajihi wàmínú almadmọdọ wàlẹ istinshal òun ni gásìlì wájì ká fọ ojú wa fífọ ojú ọ̀ràn yẹn ni o àìgbé ilẹ̀ tọ́másì ní ká fọ ojú ó kó sínú yíyọ ẹni nù àti ìfimú torí pé àlùwájìhù wájìhù òun ni face not eyes face nìyí ìwọ náà máa ń tọ́ pè ní face face ní ẹ̀yà ara mẹ́ta gbáǹkọ́gbì alákọ̀ọ́kọ́ òun ni ojú ẹlẹ́ẹ̀kejì òun ni imú ẹlẹ́ẹ̀kẹta òun lẹnu torí ẹ̀ ní tó bá ti dé bẹ́ẹ̀nu ó ti dé bá fèsì ní tó bá ti dé bá mú ó ti dé bá fèsì ní tó bá ti dé bá ojú ó ti dé bá fèsì bí ẹ bá ní àpólò tí kò ní àfẹ́ ti imú rẹ̀ ọmọ gbé ojú báyìí náà <laughs> bẹ́ẹ̀ náà tí ẹ bá ní ewu nímú yóò àfẹ́ ti ojú rẹ̀ sókèlè torí ẹ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló pọ̀ sí títí tá à ń pè ní àlùwájú torí ẹ a gbọ́dọ̀ mọ́ fọ iwájú wa nínú ẹ̀ òun ni yíyọnu nù nínú ẹ̀ òun náà ni ìfimú nínú ẹ̀ òun náà ni ká fọ gbogbo iwájú ká fọ ìta rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gọ́sùlìyàdé ní ilẹ̀ mẹ́fọ́kìn òun náà ni ká fọ ọwọ́ wa méjèèjì láti orí ọmọ níka orí èékánná dégun ọ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣàṣìṣe bẹ́lẹ̀ mi ó bá fọ ọwọ́ ló bá fọ apá yóò gbé láti di ọrùn ọwọ́ níbi ìgbà yìí bàbá ńlá àṣìṣe ni professor alansi o ti yọnu nù o ti bọ́jú kí ló kù kó fapá wàá fún mi sápá wàá ṣe báyìí wàá bẹ̀rẹ̀ sí í fọ bí síbí tá a bá ti forí bàyẹ̀ sí bàyẹ̀ àdánìwà rárá á gbé láti bí ni láti bí ẹran ẹran tá a máa ń pè ní ẹran ní pé bọ́rjẹ́mọ̀ àwọn búrjẹ́mọ̀ jésù búrjẹ́mọ̀ ẹran tó wà níbi òkè búrjẹ́mọ̀ eléyìí la máa ń pè ní búrjẹ́mọ̀ àwọn tó ń jọ báńkù sàn ibi tó ń jọ lára wa mẹ́ta ọmọ oníkà ló ní mẹ́ta a máa ń pè ní bàrọ́ọ̀jì lódìdí kánábí sallallahu alayhi wa sallam tó fún wa nínú sunan ìfẹ́tọ́rọ̀ ìpè nínú sunan ìfẹ́tọ́rọ̀ gọ́sùlù alibarọ́jìm ìtànkù ní barọ́jìm òun náà ni àwọn awọ tó ń jọ níbi káwa àtàǹpàkò nìkan ló lẹ́yọ̀ kan gbogbo kamẹ́rẹ̀ẹ́rin yòókù mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta ni wọ́n ní àtàǹpàkò ló lẹ́yọ̀ kan torí ẹ̀ lára ẹ̀kọ́ ẹ̀sìn òun náà nìyẹn so ní ṣókí ọ̀rọ̀ òun náà ní ká fọ ọwọ́ wa dé igun ọ lẹ́yìn náà mashu aras ká pa orí mashu ras kúlìhì gbogbo orí la máa pa gbogbo orí la pa eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ ṣe mistake rẹ̀ ẹ̀rẹ̀ lómi tí ó bá pa orí a kàn fọwọ́ bá omi ni àwa ṣe báyìí yóò wá lápá yóò lápá oru pápájú àwọn ẹ̀yà wa wọ́n mọ́ sábà fọ́lù sí mistake ni ó wrong àṣírí tó bá mọ̀ bẹ́ẹ̀ tó bá ń gbọ́ wà sí ìtò tó wá ń tún sí bẹ́ẹ̀ ò lálùbàlá ò ní kí ni ò lálùbàlá àbẹ́lẹ̀ míì ẹni mẹ́rin ṣe báyìí àfọwọ́ nígbà tí èèyàn fi rọ́ọ̀pù rárí òun náà lálùwàlá àbẹ́lẹ̀ míì yóò wó sùsùn bá tó ń gbọ́rí inú òun náà lálùwàlá masurasi kúlì gbogbo tá à ń pè ní orí pátá nínú ẹgbà wa anábẹ́ ṣàlàyé láti ibi kíni máa ń bí tu ṣáà ibi tí irun ti bẹ̀rẹ̀ sí ní wù níwájú wa ń bí dé kọfà alkọfà òun ní ìsàlẹ̀ pakọ́ àti ibi ẹ̀gbẹ́ etí méjèèjì yìí ibi tí omi tá a fi pa orí tí ó dénú torí ẹ̀ nínú súnà ká lu ọwọ́ méjèèjì ó ní. ó sì dá padà tó bá gbọ́ ọ̀kan náà ló fẹ́ ń lò jẹ́mọ́ gbogbo ẹ̀ ní ó kárí o èyí tó dáa fẹ́ náà ni kò lọ́wọ́ méjèèjì ọwọ́ méjì ló dáa lànà bí sàlámà àsálà máa ń lò òun náà ni usman ń kọ́ lọ́ra bẹ́bí sàtàlá sàlá tó náà tó fi kọ́ wa ònù bá a ṣe máa ṣe nù wọn sì ní kó fọdé gbogbo ọrùn ẹlòmíín bẹ́ẹ̀ sì máa fọrùn báyìí bí ẹni mọ́ra lé ìyàwó òun lè di gbogbo eléyìí o wọn òtún náà ní mìíràn rà sí wọn ní ká sì mọ̀ wípé etí méjìjì lára orí àbí etí wa níbo ló wà ọrùn ló wà ní orí wa ló wà àlè òtún náà mìíràn rà sí etí wa méjèèjì lára orí ni ọlọ́run wa ní ká pa orí ìtumọ̀ ẹ̀ ni pé a pa etí náà ma òun la fi mọ́ pa etí etí dání ká pa òun náà ni inú ẹ̀yìn etí àti inú rẹ̀ tó hàn wọn ní kó rọmi sínú ìwé etí hmm. èyí tó hàn bẹ́ẹ̀ nínú inú etí òun náà ni àti ẹ̀yìn etí wọn ní ká pa òun náà nìyẹn ẹ̀rẹ́lẹ̀kẹfà òun náà ni gọ́sùdó àròjìlẹ́yìn ìlẹ̀kàbẹ́yìn a wà fọ ẹsẹ̀ wa méjèèjì a fọ ẹsẹ̀ wa méjèèjì ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ fọ̀ ká tó fẹ́ ẹsẹ̀ òsì ẹsẹ̀ àlàáfíà fífọ̀ rẹ̀ yóò sì dé orí tá à ń pè ní kókósẹ̀ tá à mọ́ ń pè ní ankles ibẹ̀ ni àwọn ọmọ níka ẹsẹ̀ á àwọn náà gbogbo tá a wá sọ yìí òun náà ni ọlọ́run ọba wa allah subhanahu wa ta'ala lọ́lọ́run kó papọ̀ sínú alukur'ani babalọ́gbọ́ sóràtúlù máìdá kùránì orí karùn-ún àyà kẹfà ẹsẹ̀ kẹfà àbàmẹ́ ọlọ́niyà ayúwà lẹ́bí na àmánú ọlọ́lẹ́yìn mọ̀mí òyìn nígbàgbọ́ òdodo lọ́kùnrin yín lóbìnrin yín ìdá kóńtùm ìlà sọ̀lá ìgbàkígbà tẹ́ ẹ bá ti fẹ́ kírun yálà irun àdákì ni àbírun jẹ̀mọ́ ìmáàmù ní í ni àbírú ẹ̀yìn obìnrin ní í ni àbọ́kùnrin irun kan lẹ́ẹ̀kì ni àbírun méjì ọ̀sán lẹ́ẹ̀kì àbáàrọ̀ àbóru ìdá kóńtùm ìlà sọ̀lá ọ̀ràn yẹn ni àbínáfílà gbogbo gbàkígbà tẹ ẹ bá ti fẹ́ kírun ẹni irun lẹ́sì máa mọ̀ pé kò sírun tá a lè kí láì mọ́ mọ́ ara ká tó kì í kò sírun náà tí onírun tó bá kí tí ò fi ìmọ̀ra síwájú àṣọ fún wa lẹ́ẹ̀kan níbo lẹ́ni yẹn ń pọnmi sí pọnmi sínú apẹ̀rẹ̀ ìwọ́n tó ń lọ mi ó ti bí lọ kọ́stíìn lọ pọnmi ó wá pọnmi dé wọ́n ń dà sínú apẹ̀rẹ̀ ṣé yóò kún láíláí yé kò lè kún kò lè kún bí ẹ bá ń pọnmi sínú apẹ̀rẹ̀ ó ń pọnmi dàgbó. ọlọ́niyá ayọ́lẹ́dí iná amọ́nu ọlọ́lẹ́yìn mùsùlùmí onígbàgbọ́ òdodo ìyá kóńtù ilẹ̀ sọ́lá ìgbàkigbà tẹ bá ti fẹ́ kínu. fàksílù ojú hakùn ẹ̀rí fàksílù ojú hakùn kí ni túmọ̀ ẹ̀ ọlọ́ni kẹ́ ẹ fọ ìdájúkọ yín ìdájúkọ kì í ṣe ojú iwájú náà ń pè ní ìdájúkọ ẹ̀yà ara mẹ́ta ló sì ń bẹ níbi iwájú ojú imú àti kíni àti ẹnu tó túmọ̀ sí pé ìyọnunù ìfímú lára ń tọ́lọ́wọ́n ọba gbà lérò pẹ̀lú ká fọ ojú nù torí ẹ̀ mọ́ ṣe mistake rẹ̀ ẹni bí mo lè mọ́ akọrin akọrin mo mọ́ mo fẹ́ ṣàlùwàlá tí kòránì mú wá owó kòránì mú wá nígbà kùránì mú wá ṣe ìwọ dìbìrì fi lọ́wọ́ ẹni ọlọ́run fún ẹni ọlọ́run ní kí ìbéèrè wá fi fún muhammad sallallahu alayhi wa sallam dìbìrì tó ń kọ ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ in tó mú wá fún so yà kó tún ilẹ̀ sọ́ra ọlọ́run nígbà kí bàtẹ́ bá ti fẹ́ kinu fàtírí ojú wa kun ọlọ́run ní ẹ̀fọ́ ìdájúkọ yín ẹ̀fọ́ iwájú yín wọ̀nyí díyà kúnlẹ̀ láti orí èékánná títí dé ibi tá a máa ń pè ní ìgbọ̀ọ́ ìgbọ̀ọ́ nì tàbí a máa pè ní kí ni ìgúnpá ìgbọ̀ọ́ á fọ láti orí èékánná dé ìfúnpá dé ìgbọ̀ọ́ tá a fọ débà wọn má ṣe mistake pé ó wàá fún láti ọrùn ọwọ́ débi tó bá ilé ṣe bẹ́ẹ̀ o lálùwàlá bá a lálùwàlá àti ìnírùn wọ̀msáhù mi ru ó sì kún lẹ́yìn náà á wà pa orí wa wọ́n gbà pé etí wa lára kí ló wà orí torí ẹ̀ tó bá pa orí tán ó pa etí náà á pa orí papọ̀ mọ́ etí wà á rí jùlẹ̀ kún ilẹ̀ kábẹ́yìn lẹ́yìn náà á wà fọ ẹsẹ̀ wa méjèèjì á fọ́ ti dé kókósẹ̀ jẹ̀mọ́ lẹ́yìn náà àfáà ni àmà kọ́ọ̀dù mọ́tòmọ́tò wọlé ṣe ṣáfùnà lọ́wọ́ jìí. فتجباني فتجباني فلأن الله سبحانه قد أمر في كتابه العزيز بغسل الوجه أنت ìyọnunu أتي ìfimú تونا في fi ń bẹ nínú ọ̀ràn àlùwàlá torí pé ọlọ́run pàṣẹ ká fọ kí ni iwájú ni iwájú sì nìyí imú ń bẹ àti ẹnu ó ń bẹ ń bẹ wọ̀kọ̀dé sábàtà mọ̀ dáwà máa tu ànàbí ìsàlọ́lọ́ àwọn àlùsàlọ́ rẹ̀ dáríkà fi kó lè ọ̀dọ́ kódà bánabí ní ó bá ṣàlù ànábí ò ṣe àlùwàlá kò ṣàlùwàlá kankan rí tó wá débi iwájú tó wá fọ ìta iwájú nìkan tí ò fi mú bẹ́ẹ̀ ni kò yọ lónìí rárá àdábì ó yọ lónìí yóò sì fi mú sọlọ́lá wa aleyhi sọlẹ̀ gbogbo àwọn tó ń gbá ibà láyé bánábí ṣe ṣàlùwàlá tó ń gbà á wá àlàyé tó àlàyé wọn lórí rẹ̀ nìyẹn fàáfàdà dáríkà náà fásitì wájú ẹ̀lmọ́ mọ́rọ̀ bí ìfìlẹ̀ kùrán wà máa lọ́mọdé wọlé ṣe ṣáà láwọn àdìpẹ́tọ̀ ọlọ́run tó ní ká fọ iwájú náà kùrán ìgbàlérò lábẹ́ rẹ̀ ká fọ ká fọ ẹnu náà ká yọnu nù ká sì fi mú ara rẹ̀ náà ni. wọ̀kàn wọ́n rọ̀tà láàmúrò bí hima fi kọ́wé sọlọ́lá ọ̀sọ́lá kúrà anábì gan tó ẹ̀ tó pa wá láṣẹ gan lọ́tọ̀ anábì ní ìdá tàwa tọ́ àdókùn kẹ́ẹ̀dẹ̀ kankan ní yín fẹ́ ṣàlùwàlá fàlẹ́yàjẹ́ fi àǹfi yìí máa á fún mi lè sẹ́fìr kẹ́niyẹn nìyí kó kó fẹ́ mọ́ wọ́n máa ní ká fímú òun náà ni ralẹ̀ralẹ̀ omi tí ò tó nǹkan tí ó pọ̀ púpọ̀ ká fi fímú bó láti ṣe ó mú ìka àtàpàkò ọwọ́ òsì rẹ àti ìfábẹ̀lá ọwọ́ òsì méjèèjì ó fi di imú rẹ gbà o ò ní padé tán bẹ́ẹ̀ ni o sì ní jùlẹ̀ ó wà fi omi sí àtẹlẹ ọwọ́ ó wà fi ó fin ó fin báyìí wà á fi atẹ́gùn fà símú ó tún wà fi atẹ́gùn dá padà eléyìí là ń pè ní kíni alistinshaq walistinthar wàkóòlù sallallahu alayhi wa sallam kúrò arábì ti sọ fún wa ìdá àtàwọ̀gbọ́ àtá arábì ní tẹ́bá ń ṣàlùwàlá famagmag dípò òfin omi sẹ́nu ó yọ ẹni nù torí ẹ̀ àwọn eléyìí òun náà bẹ́ẹ̀ náà ni bí yẹn bá nínú gbọ̀n ẹni gbọ̀n rẹ̀ tí ò bá tó nǹkan òun ó yá ẹ̀rẹ̀ ẹ̀ǹtẹ́ fágbùgbọ̀n bó láti ṣe ní báyìí nísìnyí tọ́lọ́ ẹgbẹ́ ìjàmbá torí pé ìgbìmọ̀ náà máa ń jọ lálùwàlá ìgbìmọ̀ ti ẹ kò jọ lálùwàlá àti tiẹ̀ ẹnùgbà náà bí máa ń jẹ lálùwàlá rẹ̀ torí ẹ̀ láì fa haram ní ká fárùngbọ̀n àfáà tó bá ní tó wá fárùngbọ̀n rẹ̀ àpadà sí ibú tí máa ń dé bá ní ló dé bá ọlọ́run bá wa ṣàánú rẹ̀ ta ló fi jọ gbọ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ní ká fi ọmọ ìgbọ́n lẹ̀ ní tá a fi ń jọ kun inú tá a fi yàtọ̀ ní o ti ń rí adìẹ kí ló fi ó mẹ̀tọ́ láàrin akọ adìẹ àtàbò adìẹ ó mọ ẹ̀kí wọn náà fi mẹ̀tọ́ láàrin akọ èèyàn àtàbò èèyàn nínú gbọ́njẹ́ kan obìnrin kì í nínú gbọ̀n bí tọkùnrin ó ti rí rí ní o bá rí àdàmọ̀dì ní kò ó gbọ́dọ̀ fa kó tó jáde ìta yóò fa kó tó jáde ìta sáwọn ènìyàn rí ẹ eléyìí nínú ẹ̀kọ́ òun náà ní iṣẹ́ ọlọ́ àmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àbí allah subhanahu wa ta'ala bimanihi wa fadihi wa karmi kó ṣe àlékún ìmọ̀ oníkàlùkù àti imani wa alájẹ́ kò ṣoṣo ọlọ́run allah subhanahu wa ta'ala wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn tí a bá ní béèrè láàrin àsìkò kínkínní ká gbà béèrè wa

Wọ́n Tómi ò bá ti kan gbogbo orí ẹ̀ tó kàn ṣe katapila báyìí. Ṣé ti yé? Ẹbí ẹyin báyìí ọwọ́ alálàfo, ilé ìlànà alálàfo, àbí? Wẹ́rẹ́ ò lálùwàlà. Ṣé wá ti nílùú ẹ máa sọ fún wọn? Ẹ sọ fún ẹ má sọ fún tó bá lóun gbọ́ ẹ bẹ́ẹ̀ bá lára ọ̀la ẹ̀ nínú tọ́bá dẹ̀ sọ fún wọn náà mọ́ ṣàgídí ìyẹn ṣàgídí tó má pọ̀ sákèésí ìjọsìn fáfàní ara wa náà ni ká ṣe é kó dáa kárẹ̀sán rẹ̀ ó dáa ju ká ṣe é kó má dáa tí ò ní sáfàní bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú lọ kọ́ lọ́kọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀. ẹni tó bá ṣàlùwà látán tó wá fi omi sẹ́nu ó fomi sẹ́nu ẹlòmíì òfin mẹsàn-án nígbà ṣàdàlà ẹlòmíì òtún náà ká àlùwalá wọn pé àmọ́ ìbá ṣe yẹn ni àdádálẹ̀ ni ànábì ṣe bẹ́ẹ̀ ànábì òfin mi sẹ́nu tómi bá ń wù ọ mu mú o lè mú pure water kan títí o lè mú omi àgé kan kò sáburú ń bẹ̀ tómi bá ń wù yẹn mu ìyẹn lè mú àmọ́ mọ́sọ̀dí tá a parí àlùwalá ó wọ́pọ̀ débi pé ah but alhamdulilayi ni wọ́n ti ti ń dín látara ẹ̀kọ́ sunna wa aleykum salaam torí ẹ̀ tó bá ti parí ọ̀rá tán tó bá ti parí ẹ̀ tó ti fọ́sẹ̀ tán kí ló ṣe aṣíhádù aláìlàlá wa aṣíhádù anna muhammadan abduwa rasolo allahumma jẹ́ alimọ̀tọ̀ wàbí wàjẹ́ alimọ̀tọ̀ yìí àbíkọ̀ sọ pé lẹ́yìn aṣíhádù aláìlàlá wa aṣíhádù anna muhammadan abduwa rasolo subhanaka allahumma bihamdik aṣíhádù aláìlàlá ant wa astaghfir wa atubu ilayk àmọ́ wá fún mi sẹ́nu wá náwó sí eléyìí ni kò sí ọ̀rọ̀ tó lálàáfíà lórí ẹ̀dọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam náà abẹ́ni bá ṣe bẹ́ẹ̀ ẹni yẹn ní àlùwàlá ó kàn fi àdádálẹ̀ ẹgbẹ̀yìn e, e rẹ̀ ni tọ̀ àdádálẹ̀ sì ni a máa kó bá ìjọsìn ẹni káláfíjọ́ àfijọ́ anábì dèdè tọ́lọ̀ fẹ́ràn anábì anábì ṣe ló kọ́ wa ewu làbúrò tó fi kùn a lè mọ ẹ̀ṣọ́ ju ìyọ́ ẹ̀ṣọ́ lọ àlè ìgbọ́n tó wà níbi débi pa gbọ́n jù lọ ìwọ tó bá ti fi àdáadáa lẹ̀ ìjọsìn ní tó ń sọ ni pé o tó wà níbi kódà ó tún gbọ́n jù lọ torí dáná ibi ò mọ̀ ni wọ́n dáná ibi ò ṣe ni wọ́n ṣe bàbá ọlọ́gbọ̀n ẹni ẹgbẹ́ àbí ògbọ́n mùsùlùmí kan ò ní gbà pípọ́ ń gbọ́n jà níbi lọ máa ta akọmọ rọ̀ sólù fakọ́tò wà mẹ́ni akọmọ alẹ́ fantáwò wọ́tẹ́kùn láyé ṣe nílé kọ́ọ̀tù kúrò ní sọnù máa ta akọmọ alẹ́ fantáwò òun ànábì bá mú wá fún yẹn gbà lọ́ẹ̀ ọmọ ẹ̀nà àkùnmọ̀ àánú fantau tó bá ní ẹ jùúlẹ̀ ẹ jìnà sí fatakun lọ wọn ni ẹ̀pá yòówù wọn lọ iná láṣẹ gègé ẹ̀fọn náà. ẹ ṣe àlọ́ àlá ṣiṣẹ́ àlọ́ àlá ẹlẹ́yọ̀kan ọkùnrin méjìlá ẹ ṣe ọkùnrin lọ́la ju ìlọ́la. náà á padà débi ìbéèrè yẹn ìyẹn ni pé àlùwalẹ̀ ẹlẹ́yọ̀kan ní méje ní mẹ́ta á padà débẹ̀ àmẹ́gẹ́ bí ìbéèrè ṣé kan lọ́la ju ara wọn lọ bẹ́ẹ̀ ni ìkan lọ́rọ̀ yàn méjì súnà ni ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀ràn yẹn ni ṣe ní méjì mẹ́ta ìkejì ìkẹta súnà ni ìkejì ìkẹta súnà ni anábì sallallahu alayhi wa sallam ó ṣe lẹ́yọ kan rí ó ṣe ló méjì rí ó ṣe ló mẹ́ta rí àmọ́ nínú ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ sí yẹn òun là ń pè ní rọ́ọ̀fì olùhẹ́dẹ̀f rọ́ọ̀fì àfi gbé kúrò kejì ni ìkẹta ìnà dọ́fà ni ìmọ̀ra náà òun náà sókè a ti ṣe nǹkan tó pẹ́ o a tún wá fẹ́ ṣe sí bí ẹni ibi ń pa ẹni ibi ń pa wọ́n ti gbé ọba gbóúnjẹ fún ó jẹ́wọ́ yóò bákà ó ti ọ̀ràn yẹn ló mú kúrò àbí wọ́n tún ní mèdèmédè ah jẹ́ fi nìyẹn sí mèdèmédè wọ́n tún jẹ mèdèmédè ṣe pé kò sábúrú mẹ́ ó tún fi mí náà lè ẹni ẹ̀rọ ẹni pepsi tó tutù àbí water guinness àbí lẹ́yìn pé tó tó wọ̀nyí ṣùgbọ́n àwọn eléyìí ni asọmọgbè ni ẹni ebi ń pa kì í béèrè water guinness ọgbọ ẹni ebi ń pa kì í máa lé kóòkì kì í máa lé kóòkì ẹni bá pa kì í lé ẹran ìyẹn lọ ìyẹn yalé lóúnjẹ ẹ ó wá ra àmàlà àmàlà five hundred ó wá ra àmàlà two thousand hmm, ó sì gbọ́ bẹ̀ ó pé ó wá jẹ́ afáwọn owó ẹ̀dàkùn mọ́ gbogbo ọlọ́run dákùn pàdé láàyè ibi ló ń pa mí gan tí bá sì ní pín ní one thousand kò lè yí omi two thousand pé náà tó lè yí ẹ̀dàkùn fọlọ́run bẹ̀ yín wọ́n ó tìjú rẹ̀ wọ́n ó ṣàánú rẹ̀ torí pé n tó rà ẹ́ bíbí lẹ̀ àbí wáyà lé lóúnjẹ ó rà mọ́là naira ó wá rẹ̀ já one thousand ó wá rẹ̀ ná one five ètò wọn rà bọ̀kọ̀tọ̀ ọ̀rọ̀ méjì ó wá jẹ tán ẹ̀dàkùn ẹ̀dàkùn tó lè mọ fọlọ́n ẹ̀dàkùn ibi pa mí gan ni ẹ̀dàkùn ìlówó lọ́wọ́ wọ́n bá ṣe ń gbá lójú mọ́ gbá níbi ní ebi bí bá ń pàwọ́ ẹ́ <laughs> àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ kó kọ́lọ̀ kó rọ̀ wá lọ́rọ̀ náà. So, wọ́n wọ̀ pẹ̀lú ìdílé sọ pé ẹni tó bá ń sọ̀rọ̀ àfihàn ìṣòro ó rọrùn kí èèyàn yẹn fi là àbí kí èèyàn ṣe kí èèyàn kí èèyàn láìrò pàtó ìjọba àti ìgbóni pé tó bá rí ní onífẹ́lẹ́jẹ tí ò rẹ̀ kankan pẹ̀lú ẹ̀mí ẹ̀ lórí máa ń ṣe àti ìgbóni fún ara ìjọba àwọn àti máa ẹni tá a máa rò lórí ìrún méjì nù rírò kan onírò èrò ayé tètè ká máa ro pọ́ǹpù tá a fẹ́ túnṣe àbẹ́yìí tá a ṣe tá a ti gbé fún kọ́sítọ́mà àbẹ́yì tí ká máa nye gbá wọn yẹn nìyí táyé nìyẹn ntánadé ń sọ nìyẹn àbọ́já pé lílò tó ní lọ́pọ̀ papọ̀ márùn-ún òun káàkì ni eléyìí ni èyí ọ̀ràn yẹn léléyìí yẹn ló ń pè ní kòṣó tá a bá ti ń ro ayé alámọ̀rí ayé kòṣó dé pé ìmọ̀múrùkú àmọ́ pé mo múrùkú ó tún dèdè àmọ́ a sì ń ròyìn náà ni ẹlẹ́mì ń bẹ tó bá ti tó bá ń ronú báyìí tó bá ń ronú báyìí bó o bá kọjá wájú ẹ báyìí kò ní rí ọ tó tún ṣe báyìí kò ní rí ó dìgbà tó bá tó pe làákà so bí ẹ bá ń kírun báyìí nìjọ kan ro bọ́múrùkú gbogbo asalamu alaykum ó sì rò lọ lórí mi àẹ́nu ti ń já wá iṣẹ́ kan la fi ilẹ̀ ká tó wá kírun àbí rírò iṣẹ́ yẹn nìyí a máa gẹ́gẹ́ bí ìjọmọ nìyẹn a máa wá a máa wá bá ni kẹ̀lé mọ́ ti dé o ó lè fọlọ́pàá gbére òpin tí tó bọ́ ọmọ ẹ̀ ṣe o ẹ̀jẹ̀ sì <laughs> gẹ́gẹ́ bí ìjọba ènìyàn a máa wá bá ni tó bá wá bẹ́ẹ̀ kò ba ìrún jẹ́ àmọ́ ládá tánàbí sọnì kò sí fún ẹni yẹn bá àbá gbaládá níbí ọ̀nà tá a lè gbaládá náà wà rẹpẹtẹ إلا أن النبي صلى الله عليه وسلم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته Ne başım be.